ó máa ṣe ilẹ̀ ń jẹ̀yàn. ìwúrọ̀ bojú ẹ̀yìnkùn nílé ìpẹ́ ẹ̀gẹ́ mọ́ àgùntàn bojú ẹ̀yìnkùn nílé ẹ̀rí mọ́ ikú bóró màmá wa tó bí akọni ńlá ilẹ̀ oòdùà chief dr sunday adéníyì adéyẹmọ ìgbòho sàdágbére fáyé ní ẹni ọdún márùnléláàádọ́rin seventy five years màmá wa màmá màmá wa chief mrs sa adéyẹmọ òwúrò jẹmọ ikú ló yọwọ́ ẹ̀ nínú àwọn tó ń gan. ọmọ bíbí ìlú ìgbòho ládùúgbò Mọdákè. orúkọ mi ni oyèwùmí ọmọọba oyèwùmí tìjání. èmi ni olóòkọ ọba ọbalọ́lá abdulrasheed eh. ọmọ adé ọmọ aládìkú. ẹ eh, mo mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ ọba ni eh, olóògbé Síkírátì jẹ́ nílùú Ìgbòho ku ìyá Sunday tí ẹ wá bá wa ṣe ọlọ́run ọba láàánú ọmọ rere ni ó ṣe èdè yìí náà. mo sì mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìlú ó nífẹ̀ẹ́ ọmọ bíbí inú rẹ̀ ó sì jẹ́ alákìkanjú títí tí ó fi síwọ́ iṣẹ́ kò sinmi láti mọ gbìyànjú pé bóò lọ́la ó ṣe dáa bóò lọ́la ó ṣe dáa. ṣe rí ìlú Ìgbòho àwa fẹ́ràn àlejò púpọ̀ a sì kọ ìwọ̀ sí. Si wọ́n kópa tí ò ṣeé kà ṣe mọ̀ èyí tó ṣojú àwa la lè sọ èyí tó ti kó sẹ́yìn tàbí ìtàn jẹ́ ń kó níbi tí ò sí àwa àlẹ́ wọ́n kó ipa ribiribi. kí anybody kó fi ọkàn balẹ̀. wọ́n kópa tó pọ̀ lórí ìlú yìí àwọn ọmọ ìlú yìí àti àwọn ọmọ àjòjì náà tó yẹ pé wọ́n ní ìdí ìkúnpá nípa pé ká fi e, ìtàn ràn lọ́wọ́ láti jẹ́yàn lọ́la torí pé àwa tí a mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú ìlú àti ní òkè ògùn lápapọ̀ àti nílẹ̀ yorùbá lápapọ̀ a mọ̀ wípé kìí ṣe ìjẹ̀bi ló ń jà rárá ká lè bọ́ nínú wàhálà nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni gbogbo nǹkan tí Sunday Ìgbòho ń jà sí gbogbo wa tí agbó àwọn ọmọ Ìgbòho àtàwọn òkè ògùn ni gbogbo nǹkan tí ń ṣe yẹn kìí ṣe pé a lòdì sí a lòdì sí kọ́lọ́wọ́n ọba kó ràn lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ bí ọ̀rọ̀ Sunday ṣe yọrí sí. ìsìnkú màmá rẹ̀ yìí à ń ṣe débi pé ayé ọ̀gbọ́ ọ̀run sì mọ̀ kéṣe ti múra lẹ̀ dé à ń sì ń retí àwọn àlejò wa. ẹ Sunday ò sínú ẹni tí ń wá kó ìjọba débi tá a pè torí kórè wọn lè dìbò fún lójú ọmọ ṣe ṣùgbọ́n láti liberate Yorùbá nation. wọ́n wà ní rọrùn mo sì lọ ní rọrùn. dáadáa ni gbogbo yẹn ọba lè o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí. ọlọ́run ní jẹ́ kí Sunday ọlọ́run ní fa wọlé báyìí lu ọ̀gá yín tẹ́ pè ní Koiki amúgbó Koiki white amúgbó kọ wọn adé máa ń rí wọn ní lórí social media káàkiri ọlọ́run tó ti gbá wọn náà ga kò ní ra wọn náà wálẹ̀ ọlọ́run tó wá dà wọn pọ̀ pẹ̀lú Sunday náà ọlọ́run ò ní fi aburú kò ní fi tú wọn ká ọlọ́run jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kí á yàn ká yẹjú